أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أداء لكم ولهم أتترى البيت محمد صلى الله عليه وسلم ọlọ́run tí ó ṣe ní ìrọ̀rùn aláàárọ̀ yìí tí ní ká lè wá jọ́sìn fún àdúgbò fún ọlọ́run ọba náà kíkẹ́ ìkẹ́ fún ọba nábì tí ó sì mọ bá àwọn sọ́ábà rẹ̀ tí wọ́n ti fi dáadáa tẹ̀lé ànábì náà tó fi jẹ́ gbẹ̀nà kìámù gbogbo àwọn olùkọ́ wa ọlọ́run bá wa sàn wọ́n ó sàn bá wa sàn wọ́n gbogbo wa náà pátá àbí ọyọ rẹ ọlọmọ ìdùnnú gbogbo ògbà kọlọmù lọkùnrin ọjà ìdìbò sọmọ bá ṣe fún ọmọ sọmọ sí fún àwa náà ìrẹ́pà ti yàrá ọmọ mi. pẹ̀lú ìdá ọlọ́run ọdún máa tẹ̀síwájú ní àṣùbà tèmi nínú kíra àbá ọmọ nàwí àti àti sàlàyé àdìtà nẹ́bí fúnra wa. àdìtì tí àwọn máa tẹ̀síwájú bẹ̀ láàárọ̀ náà ni àdìtì ẹlẹ́ẹ̀kẹfà tí ṣe àdìtì àbáwọ̀ àbọ̀ tí a ti bẹ̀rẹ̀ rẹ̀ ní dárásù tó kọjá. àdìdì yìí sàlàyé fún wa nípa kéèyàn máa gbé ń tọ́ bá ti ń jọ bí ìrújú àbí bá ti ń ní pé àwọn àfáà sọ nǹkan kan nípa rẹ̀ pé eléyìí ọ̀dà táwọn wá bí láyà sọ́lọ́hún ètò dájú ní ká gbèjù sílẹ̀ torí wípé bí ó kú ti jẹ́ sí pé àwọn nǹkan kan ó jẹ́ èèwọ̀ á rí wípé èyí tó jẹ́ ẹ̀tọ́ ó pọ̀ ju èyí tó jẹ́ ìwọ̀ lọ ẹ má jẹ eléyìí á rí pé èyí tó pọ̀ jẹ òun ló pọ̀ eléyìí níbi ìrújúnú á rí wípé bó ṣe níbi ìrújúnú nì èyí tí ò ní ìrújúnú náà òun náà pọ̀ di eléyìí àdìsí sàlàyé anabi ti sọ fún wa pé alá wa inna li kulli malikin ìmà ẹ lọ́ máa pé gbogbo ọba kọ̀ọ̀kan náà ló ní ọgbà tiẹ̀ o wa inna ìmà ń lọ ìfún ẹjọ́ yẹn pé ọgbà tọ́lọ́run màhàrí mu òun náà ní tọ́lọ́run ọba àlejò láti lé wọ̀ anabi wa bẹ́ẹ̀ jẹ́ ká máa kí ni ẹ́ńjìn tí máa jẹ́ kí ara ẹ̀dá tí máa kọ̀ǹtró ara ẹ̀dá tàbí tó bá ti jẹ́ sípò abájọ́lọ́ lè tún ẹ́ńjìn yẹn ṣe àríkú mọ́tò ọmọ lọ geere àríkú tí a bá ti gbìyànjú tá a bá ti jẹ́ kí nǹkan tí anábì tọ́ka sí yìí tó dáa yóò ṣokùnfà kí gbogbo ara wa náà dáa anábì ní ala wa inna fil jasadi mudghah ẹ̀rọ mọ̀ yìí pé ó wà níbi ara wa o mọ́dúgbàtò bá sí ẹran kan tó ṣe pé tí bá sí ẹran kan wọ́n bá ti dá a rí i pé ìdásọ́là àti ìdásọ́là àti tí bá sì kàn tá a sọ yìí tó bá ti dá sọ́là àlìjásádò kò lù gbogbo ara náà pátá òun sì di tọ́da wọ́n yìí dáa fásádà tí bá sì kàn yìí bá ti bàjẹ́ nínú ara fásádà lè jásàdù kò lù gbogbo ara náà bàjẹ́ nù ẹ̀rí kan èyẹ ni màmá máa rú pé àbí òru òru ni tí wọ́n ń sọ ni àbí àwọn akókò òru bá ti bàjẹ́ tó bá ti tó bá ti lè yé pọ́ síbi ẹran gbogbo ẹran bàjẹ́ àwọn máa rú bẹ́ẹ̀ àlá arábìnrin ẹtẹ tí ẹ gbọ́ ẹgbẹ́ sọ fún yín o báàsì kan tá à ń sọ pé kò gbọdọ̀ bàjẹ́ kò gbọdọ̀ dáa ni tó bá sì ti dáa gbogbo ara náà dáa tí báàsì kan bá ìdílé bàjẹ́ pẹ́rẹ́ gbogbo ara náà bàjẹ́ mọ́nu wọ ìyá ìkọlù báàsì kan náà ni ọkùnrin sallallahu alaihi kí ló bá tóbi rí bẹ́ẹ̀ a ó rí wípé tá a bá ń sọ̀rọ̀ nípa ìtẹ̀dá tí máa fi mọ nǹkan àbí ìtẹ̀dá máa de nǹkan má tó jẹ́ sí wípé tó bá ti dá a lára tí máa ronú bó ti yẹ kó ronú. máa ṣe tọ́nà ọba àdìkì ọlá fẹ́ ó sì lè jìnnà sí tọ́nà ọba àdìkì ọlá wù. bákan náà nínú ọkàn yìí a rí pípé ní gbogbo téèyàn fi ń jẹ́ èèyàn pátá inú ẹ̀ náà ló ti. torí pé níta máa fi ronú gangan ọkàn náà ni. ဘယ်လိုမှ lò kankan nínú ọkàn rẹ sí pọfẹsì kaba yìí ìgbà yẹn náà ló kò ṣiṣẹ́ tọ brain kan jẹ gẹ́gẹ́ bí téèyàn kan máa store nǹkan síbi memory ni store ẹ síbẹ̀ tó bá ti tún ronú kan láti inú ọkàn ó lọ lè mú jáde nígbà tó bá ti wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n kí ni ọjà tí máa gbé ara ṣiṣẹ́ òun náà ní ọkàn ẹni pé tọ́kàn ẹ̀dá tó bá ti di tó bá ti sọ sẹ́lẹ̀ ẹni tó ń tọ̀ ní kíni o tó ń tọ̀ nǹkan nìyẹn. torí ìdí eléyìí tá ànábi wa ń sọ mí yìí ànábi ẹkọ kálukú wa kájé kí ọkàn wa kó wà bíọ̀ kó kàn kọ́kàn wa ó má nígbà tó jẹ ká gbọ́ yìí nìyẹn gbogbo ẹni tí ọkàn rẹ bá ti má ó tọ̀ ní ó lè là níwájú ọlọ́run kí ọkàn wa ó má ní gbogbo ìgbà sí ara wa àyè máa ń di ọmọlàkejì àti máa ń di má ẹ̀mí bẹ́ẹ̀nìkan bá sì ọ́ ó ṣàlàyé fún ni ó sọ fún kó o ṣe nǹkan báyìí kódà kó tó má rí rẹ̀ gẹ́gẹ́ gbà kó o sẹ̀ wọ́n sá sọ ọkàn tó bá tán lọ ẹ̀mí tiẹ̀ ìyẹn ni wọ́n fi lè firi wọ́n fi lè máa ṣe kí ni o wọ́n fi lè máa ṣe tó yẹ kó o ṣe bọ́mọ̀ ọba tẹ̀ wá gbà wọlé tọ̀ òun ní ọmọ ìwọ́ ti píọ̀ ẹ̀mí tẹ̀ ti má kò sí kankan nù ẹ̀mọ́. ẹ̀mí yìí ní tó jẹ máa bala bí ẹ̀sìn ẹ̀mí yìí náà ni níbi tó jẹ máa bala ìlera ẹ̀mí yìí náà ni ẹni pé ọkàn yìí náà ni. ọlọ́mọ wa pé wá sákèésí ní gbogbo ìgbà ẹ̀rí ọlọ́mọ asọ́kùnrin ọlọ́ni láwọn kùnúùbù láàyè pọ̀ òun nàbí à ọlọ́run láwọn kan bẹ́ẹ̀ òun fún wọn lọ́kàn lóòótọ́ ṣùgbọ́n ọkàn yìí wọn ò fi gbọ́rọ̀ ọlọ́run wáyé abẹ́ni abala ẹ̀sìn nìyẹn ọkàn wa yìí náà ni ti ń jẹ́ ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ tọlọ́run yóò máa tàn sí tabali lánàá pé abẹnumá tóbi wọn bẹ nù àdúrà níbi àdúrà tá a nẹbi máa ṣe tí bá lọ sílé Ọlọ́run tó bá ń bọ̀ wá mọ́sáàsì àlẹ́bí alẹ́ náà wúwe fi qalbi nura dákun jẹ́ kí màálẹ̀ ọmọ wà nù ọkàn mi gbogbo gbà torí pé inú ọkàn yẹn òun láàmà bí máa ń tọ́jẹ́ ẹ̀tọ́ láti máa bí máa ìdí òjẹ́ tó òun láti lè máa ronú lórí kílọ̀ yẹn ṣe kílọ̀ yẹn ṣe gbogbo tó wá tó wá jẹ́ sí wípé ọkàn tiẹ̀ ìtì máa ń tí ọ̀dà ni tí ọmọ sí náà nìyí. Tànàbí kìkì asáké òkè kákéèké ọ̀kan wá sí kéde báàsì kan yẹn tó wá ti dá ìbò ara dà nìyẹn. Kájẹ bọ́kà wa máa ronú nípa tí ó sàǹfààní fún wa níbi àlámà lọ́rọ̀ ẹ̀sìn wa àti nípa tó jẹ máa ìgbésí ayé wa. Gbogbo ẹni tọ́kàn rẹ̀ bá ti má tọ́kàn rẹ̀ bá ti dá tànàbí jẹ́ pé wáyé pé ó ń tọ̀ wọ́n irú ẹni bẹ́ẹ̀ òun lẹni tí ó jèrè níwájú ọlọ́run òun sì lẹni tó ṣe wípé àti bọ̀tán rẹ̀ yóò da torí pé kíni torí pé ọkàn ẹ̀dá òun náà ní máa di gbogbo nǹkan pátá sínú tí bọ́dì ẹ̀ bá sì kàtà ń sọ yìí tó bá ti di ti ń páyà ọlọ́run gbogbo ara yòókù náà máa tàn máa kó òun lè jẹ ní ọmọ páyọ Ọlọ́run wọn ní alibadanu mamlakatu nafs wamadinatuha walikọlibu wasatu limamlaka abẹ́rẹ́ta wàlàdọ́ kàlùkùdẹ̀m abẹ́rẹ́ta àwọn àbá àwọn mú àwọn àpòjúwe kan wọn ní ẹ̀rí ara yẹn mamlakatu nafs ntẹni ní kápá yìí ni wa madinatu a àbíkátẹ yìí pé ibi tí ń gbé gan ni wal qalbu ṣùgbọ́n ọ̀kàtà ẹ̀rí yẹn wasatul mamlaka òun gan àárín gbùngbùn tá a bá ń sọ yìí pé gọ́ọ̀mẹ̀ntì gẹ́gẹ́ bí kóòní ọ máa darí gbogbo nǹkan ọkàn ni o ẹ̀yin náà ìwòkọ́ lédè wá lé ni tó bá lọ jẹ́ sí wípé àwọn tí wọ́n jẹ́ olórí wa tó bá sí gbogbo owó wọn látòkè délẹ̀ ni wọ́n bá dáa ni gbogbo òní rí bó ṣe rí gbogbo bá ṣe tó kalẹ̀ yẹn látòrí kágbé látòkè yẹn yẹn káwá tó dé kánsẹ́lọ̀ alùpùpù ìtọ́ba kéré jù náà nìyẹn tí gbogbo wọn náà bá dáa látòkè délẹ̀ ó kálukú ó mójú sí ẹ̀. ó sì ń ṣe é ara ẹni nìkan ni a rí gbogbo àwọn nǹkan tá à ń tó dá a gbogbo ọ̀dà ọka nìyẹn a gbogbo àti wọn ti láàyè gbogbo nǹkan yòókù náà o gbogbo ẹ̀ lọ́ láàyè torí ìdí káwa náà ká tún ọkàn wa ṣe kò sí nǹkan tí máa jẹ́ kí ọkàn kọ́kàn náà wúlò kò sí nǹkan tí máa jẹ́ kí ọkàn kóun náà lè ronú bó ti tọ́ àti bó ti yẹ tójú kọ́kàn máa gbọ́ ọ̀rọ̀ náà ní tí máa tó ọkàn ṣe nìyẹn ẹ̀rí ọ̀kan náà àwọn àbá ní fàkúntò rúùrù àrùwá àrùn màánì wàlẹ́ ìsàánì tọ́ ìmùtẹ̀wálẹ́ àṣẹrí ni ẹ̀rí oúnjẹ ẹ̀mí oúnjẹ tá a lè máa fún ọkàn wa tóun lè máa jẹ nígbà ebi bá ń pa á òun náà ni àrùwá olùhàní òun náà ni ká máa fún ní àwọn ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run gbọ́ ọlọ́run ní báyìí ànábì sọ báyìí ní tí ó máa fọ ọkàn yẹn máa wò yẹn gbogbo ọkàn tó bá lé ẹ̀ka àlùkùránì fún ọlọ́run máa wí báyìí ọlọ́mọ àwí báyìí ẹni pé tí ìmọ̀lẹ́ ọlọ́run bá bẹ pẹ̀lú ẹ̀ tí ìdáyà ìdáyà tàwọ̀fíì tó bá wà pẹ̀lú ẹ̀ ẹni pé kọ́dà oníjà pátá lọ́wọ́ kan náà ní ojú ti ṣe tí ọ̀dà àwọn lẹ̀ gbogbo ẹni bá ti ṣe wá àti gbogbo lè da ilé ìda ilé ìda tẹ́mi ìlọ́sàárè fún àmà tí ọmọ ìgbìyànjú àti bẹ́ẹ̀ ṣe ẹ lọ́ mọ̀ yìí pé ìdáyà tàwọ̀fíì kì í lọ́dọ̀ rẹ̀ ìyẹn náà ní kì àtọ̀dọ̀ ọlọ́run tí máa fún ni ṣùgbọ́n ẹni tó bá jẹ́ ti wípé ẹ bá sọ fún pé tọ́lọ̀ ń fẹ́ nìyí tẹ́mi rẹ̀ ọ̀fà sí tó yẹ pé dàkejì ẹ̀ ní wúwo tọ̀dọ̀ àwọn ẹ̀dá táwọn sọ fún yẹn nígbà ìdí lálàlá máa pè ìyẹn ni tọ́ka sí nǹkan fún yẹn pé eléyìí lọ́dà eléyìí ni ọ̀dà ìdá ìdí lálà ní ti dúró fún gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ sọ fún wa ti ṣe pé ẹ̀dá tí n bá bẹ́ẹ̀ lọ sí ọ̀nà ìsinmi gbòòrò síbi ìpolówólé gbà tó lè yá mi tẹwàá sọ fún tọ́tọ́ bá ti ń lọ o tọ́ bá ti dé ìgbòba láti ara yà sí by right kọ́ ọmọ tó ti dé lọ ìsìnìgbò náà lọ́lọ́ ọjà sí àwa ti sọ fún bẹ́ẹ̀ ìdáyà tó dì lálà àti tọ́ka ọ̀hún. tọ́wọ́ adéjọ́ sùn yẹn tó ń kọ́ni yà sí mẹ́ta tọ́wọ́ àwọn òkú yà nígbà tẹ́lifí ń gba ọ̀nà ilé yìí eléyìí ẹgbẹ́ báyìí lọ́lọ́ ọlọ́nà báyìí òun lọ́ da ọ̀rẹ́ kéèyàn gbà tọ̀ ìdáyàtú tàwùfíìkì sí fún nìyẹn nígbà tó wá tó déjọ́ sàn lókè lókè lọ́run tó bá dé kó wà lókè lókè lọ́run tó kún ẹ̀rìn tí ò débẹ̀ tó bá déjọ́ sàn lọ́run tó bá tún tún béèrè wọ́n tún wá sọ fún kóso kẹ́ni kọ́ padà sẹ́yìn àbí kó tún máa lọ na òdúdú lọ́run yóò rí welcome to Senegal lọ́run ẹ dàkúta ní ọ̀dà ó tó wá lè dààmú yẹn títí kó tún mọ̀ padà rí bẹ̀ dé àìsí ìdáyà tó kẹ́lẹ́ o ìdáyà tó tàwí fún yẹn ẹni tí ìdáyà tó tàwí kì í bá ń bẹ fún bẹ́ẹ̀ bá tó wá sọ pé ọlọ́run báyìí ọlọ́run báyìí ọkàn rẹ̀ ọ̀sáré fàmà ọ̀sáré ṣe eléyìí ni ntí máa bẹ nínú ẹ̀mí tẹ́mi máa fi ṣètò ọlọ́run ṣùgbọ́n tí júwe ẹ̀ fún yẹn ní kẹ́lẹ́ o tí júwe ọ̀nà yìí fún yẹn òun náà ni ọlọ́run wí kàn lẹ́bi sọ torí ìdí eléyìí ọkàn wa agbọ́dọ̀ jí ọ́ dáa kọ́ wá sí tó lè jí ọ́ dáa tóbi ká máa rẹ́dí àti fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lọ kọ́rọ̀ náà wọn wù wá gbọ́ gbogbo gbà bí ẹ bá ti ń sọ káwọn náà máa ronú sí kọ́kàn má jẹ́ sí pé àgbọ́dà alẹ̀ lásán àbí kó sì má yẹ kó wá ti fẹ́ sọ̀rọ̀ náà ìgbà òun ni nǹkan kọ́sà àríwá sí wa lẹ́fà mo ní kíníkà tí mo fẹ́ ṣe mi ò ráàyè ìtọ̀ ọlọ́run báyìí bẹ́ẹ̀ ló wà ní ọkàn ẹlòmíì o bí ẹ bá ti fẹ́ sọ̀rọ̀ náà onílẹ́dí etí ti máa fà á ṣe tọ́yìn náà ni máa fà á pé ní à bàbá wọn ti gbọ́ nísìnyí wọn ti dàrúdàrí lé ọ lórí nù bí ṣe kúrò rẹ̀ nínú ó ti dàrúdàrí lé ọ lórí torí pé kò ní fẹ́ fi ṣe bú ọwọ́ rẹ̀ lẹ̀ ìtẹ́lẹ̀ mi fẹ́ gbọ́ nìyẹn ìṣesí wọn sì ní kọjọ wá lójú ìṣesí àwọn bèbè ìtànà náà nìyẹn tó bá àwọn bèbè ìtànà àwọn pọ́ ti ń jẹ́ kẹ́lìmọ̀ la ilaha illallah ọ̀la ìwọ́n gbọ́ yé ju ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tòní táwọn ọmọ mi lẹ́nu lọ kí ni tọ́ka dáhà bá mi pẹ́ àwọn tèbèrè tà náà ń gbọ́yé òun lọ̀rọ̀ tí wọ́n sọ yín pé à ká sọ yín pé láyé láyé nílá ká ló wọ́n sọ àkàyà bọ́ náà à àwọn òní sọ o tura ọ̀rọ̀ tó táwọn bá ti sọ gbogbo tí ń jẹ́ ìwà pálapàla à ń mutí ni à ń jalè ni à ń ṣe àwọn kankan ni àwọn ò gbọdọ̀ ṣe é má nìyẹn abẹ́rẹ́ ìgbà ìyẹn làwọn náà wọ́n fẹ́ lẹ́bí àtẹ́kẹ́lẹ́ o àtẹ́tì òun náà lè ṣe sí ọ tẹ bá ní mùsùlùmí lẹ́yìn tẹ pé kọ́ńpọ̀rọ̀ ọlọ́run kìí fẹ́ gbọ́ àfikọ́ gbórin kọ́ gbọ́ orin èyí tí máa fẹ́ gbọ́ nìyẹn ṣètọ́ọ̀nì ni torí pé orin ò ní kọ́ ní kankan àyàfi ó sì máa ya pàṣẹ ọlọ́run torí ìdí eléyìí àrẹ́bìyí ká mẹ́ẹ̀kú kí ọkàn wa ó dáa òun ló lè jẹ́ kí gbogbo ara wa ó dáa òun ló lè jẹ́ kí oríkèéríkèé ara wa kọ́ máa ṣe tọ́lọ́run ọba fẹ́ wàá sì ló lè jẹ́ kọ́kàn náà dáa àbí ká sùn. kọ́lọ̀ kọ́ sábà wà náà fún wa máa wò níbi tá a bá kù sí wa sallallahu ala